ipe tí ẹ bá mọ nǹkan tí èèyàn ń fẹ́ èèyàn ń fẹ́ kí ní kankan ìkànnì wá yìnyín dáadáa èèyàn dá nǹkan yẹn mọ̀ èèyàn mọ gbogbo àwọn orin tí ń bẹ lára rẹ̀ èèyàn mọ àǹfààní tí ń bẹ lára nǹkan yẹn tẹ̀kùtẹ́ẹ̀dì ọ̀gbà mọ̀nìkẹ́yìn ìfẹ́ yẹn kó dandan ìfẹ́ yẹn ó

ẹ̀wọ̀n bí àwọn tí wọ́n máa ń jẹ́ àwọn tó máa ń kó ọ̀rọ̀ ìwé kíkàlẹ̀ àyà ṣe pé akàwé akàwé akàwé akàwé oníbẹ̀ ní àyà wọn sọ bóyá ọba tó rí nìkan tó ń kàwé tó ṣe pé sábà bí ìwé tó kà wọn ló tó fi dé pàtàkì nǹkan tí ó fẹ́ tó wá tó ń rí nǹkan yẹn á ah, nǹkan yẹn wà tóbi lẹ́yìn rẹ̀ sí i. ومعرفة المخوف تقتدي خوفه في النفس wọ́n ní ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ó bá ń bẹ̀rù kankan tí ẹ̀ tó wá rí nǹkan náà tí ẹ̀ ń bẹ̀rù tí ẹ̀ tó wá tó dáàmà tó dáa tó ń bẹ̀rù mà yóò yẹ kí ẹ̀rù yẹn kó wà nínú ẹ̀mí yẹn lódodo ṣùgbọ́n kan náà ṣé kí wọ́n ní wọ́n pọ̀ sí kòbílà ìgbà ọlọ́run ọba gbọ́ ìgbà lódodo وما له من الأسماء كي يتم أولوك تيولون غني أولوك تشفي الحسنى وصفات العلى أتعون الأولى تبقى كي يما تؤجب محبة الله في القلب أو توجب محبة القلب له تيما تمرون غير ما ينجيكي يفيرون كجكم من وقعهم omi pẹ̀lú tó bá lè mọ ọlọ́run ọba nínú ẹ̀mí rẹ̀ tó mọ ìròyìn rẹ̀ tó mọ àwọn olùkọ́ tí ń jẹ́ ìròyìn ọlọ́run ọba yẹn ìfẹ́ ọlọ́run ọba yẹn yóò di dandan nínú ẹ̀mí rẹ̀ wàtà àdínúhu ọ̀fọ́ṣẹ́tùhù ẹnìyàn lè gbọ́ ọlọ́run ọba tóbi ẹnìyàn lè dẹ̀rọ ọlọ́run ọba wọ̀dálìkà yóò jìbò ìrọ̀lẹ̀ tuntun àẹ́tì tí a bá ti gbé yàn bẹ̀rù ọlọ́run tóbi lẹ́mìíràn àǹfààní tó ṣe fún ẹ̀ náà ni pé èyí ó lè máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba wọ̀kàrà ìdíyẹ ti máa ṣìyẹ tì ó ń tọ̀rọ yóò kún ìrọ̀ láti máa ya pa àṣẹ ọlọ́run sẹ́ńtọ́nà ọba fún nínú àwọn kàwé tó pé ọmọ ọlọ́run ọba ọmọ ìròyìn rẹ̀ ọmọ ìtí ń jẹ́ ọmọ ìtí kìí jẹ́ ọmọ nǹkan tí máa ń ṣe ọmọ nǹkan tí kìí ṣe eléyìí ni ó fún pàtàkì láti pé kí mùsùlùmí kó máa àwọn nǹkan tó ń jẹ́ ìròyìn ọlọ́run ọba ìtí afẹ́ mẹ́nu kan lónìí nínú tíra àpẹẹrẹ tó lọ sí ìyá òun náà ní ìlú ẹni ìròyìn kan nínú ìròyìn ọlọ́run tí pàtó fà ṣe ìròyìn dundunú kásìkò ìmọ̀ ọlọ́run ọba inú rẹ̀ máa ń dùn káníkọ́lọ́ máa ń dunú káfí ìròyìn ọlọ́run ọba ẹni gbà ti sọ̀rọ̀ ẹ síwájú ipe gbogbo tó bá ń jẹ́ ìròyìn ọlọ́run ọba nínú kọ́ìdà ní lọ́dọ̀ àwọn fún ní ẹni àkídà wípé gbogbo sífàtín tó sọ bí i Allah subhanahu wa ta'ala la budda min kitabillahi aw sunnatihi sallallahu alaihi wasallam gbogbo tó bá ń jẹ́ ìròyìn ọlọ́run dáadáa ọgbọ̀dọ̀ jẹ́ pé kárí nínú Al-Qur'an àbí kárí nínú hadith Ànábì sallallahu alaihi wasallam èyí tá a bá tí ẹnìkan bá ń fi inú rẹ̀ ròyìn ọlọ́run ọba sókè ọ̀yà sá fún lóru nǹkan bẹ́ẹ̀ tí ẹ bá bí ẹ̀kọ́ tó ń wí nípa ọlọ́run ọba yìí sọ́nà ló wí bẹ́ẹ̀ fún ara rẹ̀ àbí sí ànábì ló wí fún ara rẹ̀ pẹ̀lú bá ti ní á òun lórí nǹkan òun pé kí nǹkan báyìí náà kó lè máa jẹ́ tọ́lọ́run حديث من في علينا أما حديث شكرا نبكي ونبي يعني بمعنى الحديث بمعنى الحديث لأنه كم هو تربية شرعي ساجنا إبي ترائي شيخ الإسلام يعني ابن تيمية رحمه الله وقترائي كيف wọ́n jòkó láti kí mo fẹ́ kọ tíra bóyá ní pé wọ́n kọ́ ìlà ẹnu àìlà rọ́jùlẹ̀ jẹ́ àmì wa ṣìtì ọkùnrin kan ní wọ́n pè kọ fún ni àpèkọ ni orí wọ́n pè wọ́n jòkó ní ẹni wọ́n tó wọ́n ní kí ni sọmọ yìí náà ẹni wọ́n béèrè béèrè àwọn àwọn ìkọ̀ fún ló kó máa wí pé kó máa kọ́ báwọn ṣe ń báwọn ṣe ń pè fún so lẹ́yìn náà ni ojú tíra al-aqida al-wasitiyya شيخ وام بس وانا نفس باش نوع قال أشد فرحا بتوبة عبده المؤمن التائب من أحدكم براحلته بشيخ سموانا يقول ìdùnnú tó lágbára ìmọ̀ ń bẹ fún ọlọ́run ọba bitawbati abdihi almu'mini tí mùmìnì tó bá túbá at-ta'ibi min ahdikum mùsùlùmí tó ṣe pé ó jẹ́ mùmìnì at-ta'ib tó wá ń jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ tó lọ́wọ́ sí lọ́wọ́ ọba máa min ahdikum ju bí inú ẹnìkọ̀ọ̀kan yóò ṣe máa ń dùn bi rahilatihi pẹ̀lú nǹkan tí ó ń gùn tó fi ń sí ìrìn àjò bí sheikh simoni wallahu a'lam bóyá àdìtì wọn sápá sheikh lérí ni bó ṣe di pé wọn mú wa bá wọn wọn mọ ibi tó wà wípé àdìtì wọn ní bukhari àti muslim rẹ wọn kàrọ àmọ wọn níbi máa lé hadith so àmọ́ àdìtì yẹn ní pípé yẹn yẹn hadith Abu Hurairah radiyallahu iná ni àdéhùn yìí tó ń bẹnu Bukhari tó sì ń bẹ nínú Sahih Muslim àmọ́ bó ṣe wà nínú Sahih Muslim òun náà ni pé lallahu ashad farhan lallahu ashad farhan bitawbati abdihi min ahdikum ibi tó jẹ́ wájú shahid náà nìyẹn ipe ọlọ́run gan so àbí ká tó sọ pé èyí tí sheikh ramuwa ní ìgbà tó ṣe pé wájú òṣáhìdì tẹ́fẹ́ lò gẹ́gẹ́ fún ẹ̀rí òun náà ní lọ́wọ́ wa ṣàbí farhan bitawbati abdihi so pé ọlọ́wọ́ ìmọ̀ dùnú ní dùnú ìdùnnú tó tó ikú kìí ṣe ìdùnnú kékeré bitawbati abdihi látara pé tí ẹrù rẹ̀ bá túbá ẹni pé ẹni tí ń ṣe nǹkan kan tí olú ọrọ̀ ọ̀fẹ́ bóyá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ni ti pé ènìyàn ń ṣe ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba òun náà ní ilé ọbẹ̀ ọlọ́run ọba ní ó tún máa pe nǹkan ní kún ọlọ́run ọba òun náà ní yóò máa bẹ ọlọ́run yóò máa pe yá ọlọ òun náà ní yóò máa pe àwọn ṣéèkù nípa àbùkọ́ dẹ́rẹ́jẹ ìlànà nípa àmọ́lẹ̀ tìjáni yóò máa pe Ibrahim Niyas tó máa pa àwọn ará tẹ̀ so òun náà ní ti lóhun tó ń bẹ yá àwọ̀ so ọwọ́ ara ni ṣàlàyé fún wa lóhun ní pé ìbáradàlá òun náà so ó wà padà ni o padà ó pè yìí wọn mọ ìsìn dẹrù lọ wọn so bẹ́ẹ̀ ni ẹ ti sọ bẹ́ẹ̀ tí kò sì ni ọlọ́wọ́ ní ti kò fún tọ̀rọ̀ jù torí pé tẹ́ni ẹ̀ ń ṣe tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ yányá náà ni sọ àbí nǹkan tó ń jẹ́ kúfúrú náà ni ẹ̀ ń ṣe ẹni tó pé ń wo ìpa ẹ̀ ń wo yanrìn ń wo fátì ń wo ìsáàbì gbogbo ẹ̀ ní ṣe òun náà ni ó ti kú lóhun dáhùn àlejò lóhùn wọn ara rẹ̀ sọ fún pé tó ń ṣe yọ̀ dáa àbẹ́lómi mùsùlùmí náà ni àbí àfààní ní jẹ́ ẹ̀ẹ́lẹ́ mọ́ yàtọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tó ń jẹ́ ìgbẹ̀jì tó gbónú lé rẹ̀ nígbà tí wọ́n bẹ̀ ló lásọ kọ́ tí ọmọ kan ní ìtúsù mọ́lẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ orí tó rì mọ́lẹ̀ nílé rẹ̀ orí tó rì mọ́lẹ̀ tí wọ́n ṣàlàyé fún pé kí ní ikọ̀ dá tí ẹbọ ni ṣùgbọ́n àwọn pé ah, burú àwọn kan báyìí ètò dá wọn mọ́ torí ta bá ń jalè ń ṣe zina ń ṣe jìbìtì so bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ṣẹ̀ kan mẹ́tí pé òun burú jù lé ní ìgbàlá òun náà nílò àwọn tí ń kà yìí òun náà ní ẹbọ ẹ̀ṣẹ̀ ẹbọ so ẹlòmílẹ̀ wà lópin bóyá kẹ́mi gbogbo sórí ta mẹ́ta wọn nìkan lẹ́bọ wọn nìkan kọ́ ẹbọ nìyí òun náà àmẹ́ ẹbọ tó ṣe dédé rẹ̀ náà ní bí kéèyàn ṣùgbọ́n nǹkan tí mo sọ yìí wọn náà ló ní tó oṣù kọrùn ní tó oṣù mọ́nu bíbá ní tó oṣù mọ́nu báàgì ní tó ní mọ́jímọ́tò gbúgbúrú àwọn nǹkan kí wọ́n gbọ́ pé ah, kíní yóò mọ̀ dáa so yẹn wá já òkú mbẹ́ anẹ́sọ̀ lọ́wọ́ ọ̀sọ́lá ó ní inú ọlọ́wọ́ bá máa ń dùn síyàn kódà tó bá dùn síyàn tán òun ní pé gbogbo àmójúkó yóò نعم الله سبحانه سورة الشورى هو هو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات قلوا أني إن الله أنا ممنوبة تتوبة تيبان مستقدا وضع الله إن شنك تنشبيما الله أبوه تتوبة ويعفو عن السيئات قل أبوه أبوك أن يدشي سيئ الله أنا مشامتكو إني أبوه بما سورة سورة àwọn tó ṣe pé ẹ̀wà tọ́lọ̀ ń kagbọ́ àwọn tó ń ṣe aburú ń sàbú níwàlá yàtúrú ní lọ́sẹ̀lẹ́rẹ̀ ṣàmàmàmọ́ ìlà bẹ̀hàk níwàlá ní ẹ̀dẹ̀rẹ̀ ìlànà aláìlà àkàrà oníṣẹ́ láwọn tó ṣe pé káwà sọ fún ọpẹ́ ẹbọ ní kìíní yìí kó sì yéèyàn náà lè pé à ah, sọ́nà ní jẹ́ ìbádàlá sí ọlọ́run ní jẹ́ rijalallah tí wàá wùgbà tó wà parí àwọn àyínú náà bí àwọn ìlà so ó ti kọ́kọ́ pé àwọn ènìyàn náà wọ́n tún ní kọ́tún òun fi tàwíìd pọ̀ mọ́ pọ̀ mọ́ ẹbọ ìgbàgbọ́ ìrànlọ́ tó wá já ọ pé á pẹ̀lú ògbó ọlọ́run ètò sọ̀rọ̀ nǹkan báyìí lọ àbí kété ẹ ṣe bẹ́ẹ̀ náà fẹ́lú ní ìgbàgbọ́ tiẹ̀ òun ni pé bóyá fọ́tò bàbá rẹ̀ bóyá wọn afá kan ní bàbá rẹ̀ bóyá fọ́tò bàbá rẹ̀ kan wọ́n àgbé sínú ilé yóò fọkàn sí pé bí ṣe ń bẹ nínú òun àánú ọlọ́run bá ń bẹ pẹ̀lú òun gbúrú eléyìí náà ẹ̀bọ ni pẹ̀lú ọlọ́run ọba torí nǹkan yẹn ọlọ́run ọba ò sọ pé bẹ́ẹ̀ ni àánú òun wà ṣùgbẹ́ ni oríṣìíríṣìí kí n sáwà jáwọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ adìrẹ tó ṣe pé òun náà ṣe kúfùrù pẹ̀lú ọlọ́run ṣílùkù lásán kúfùrù náà ṣùgbọ́n náà òun náà pọ̀lá àwùjọ látara àwọn èèyàn kíkẹ́lú ní alkùránì gẹ́gẹ́rẹ́ ló ń ṣe kúfùrù pẹ̀lú ọlọ́run ma fi kùránì múṣẹ́ ma fi kùránì sanáńkàlé ma hàn ma lọ lè gbé ma lọ lè ju sínú eh, sálángá sòkúrò àwọn òní pẹ̀lú àwọn àwọn ọmọ pẹ̀lú lè ṣe àwọn fẹ́ lórí ìrìn lè ṣe fúnra rẹ̀ ní burú kan yìí tẹ́ bá gbọ́ tí bá jọ kò mẹ́ olúwa ní bẹ́ẹ̀ náà ni àwọn ṣe pé wọ́n tún jẹ́ àwọn ọlọ́wọ́ bá fẹ́ràn ọlọ́run wala yaqtuluna an-nafsa allati ọ̀daràn ikú lọ́dọ̀ ìjọba tíjọba wá ní kan pa bóyá sójà lẹ́nu yẹn àwọn súwìtì àníbẹ̀kan wọ́n ṣù tó ń tọ̀ wọ́n so àbí wọ́n wà nínú lọ́tẹ́ nínú òfin ẹ̀sìn wọ́n lẹ́ ní ní kó gẹ́lé wọn ò ní ìdájọ́ kankan so kọ́dà wọ́n tó bá aládá ni torí ó mú òfin ọlọ́wọ́ bá sẹ́ni àmì tí ó ṣẹ̀ tó pé ọkàn padì rẹ̀ àbúrò tó dúpọ̀ fẹ́ gba bùkà fẹ́ gba dúkìá rẹ̀ abẹ́jọ́ jásí kankan lọ́ba pa so àbáwọn tó ń ṣe àwọn ọmọ tó ń ṣe kíníkàkiri yìí náà ọ̀nà kọ́ọ̀tù tó tó pé ó pààyàn ó pààyàn ó pààyàn ó ti wà nínú aburú yìí wá ó pé á ìṣèkiri ìmọ̀kìní ìrí mi lára so kọ́lá àwọn ìlú máa ń sọ̀rọ̀ kọ́nà ó lè yà ah, wọ́n gbọ́dọ̀ kó mẹ́ nítorí lè kó mẹ́ kí ló ní kí ọmọ kó mẹ́ so olórí ẹ̀ṣẹ̀ tó le jù so ẹni tó bá kó máa ń ṣe gbúrú àwọn kan báyìí tó bá sì padà ronú kó wọn ò ṣe láti gba tútúbà rẹ̀ ní ẹni tí ń ṣe secret control tó ń pààyàn kódà kó ti pààyàn rẹ́kẹ́kẹ́ tó bá ti wó pé ìṣe mọ́ wàláì àbí tó sì túbá ní túbó òdodo lọ́wọ́ gbọ́kùn yóò gbà túbá rẹ̀ ọlọ́run bá ní wọ́n mẹ́rin yẹ fàáìlì bẹ́ẹ̀lì kẹyẹ kọ àsáàmà ẹn tó ń ṣe ẹbọ tó ń pààyàn ọlọ́run dáwọn ẹni yìí wọ́n jẹ ìyà ìyà ìlọ́pọ̀ wọ́n jẹ lọ́dẹ̀ ní ọlọ́run ọba wọ́n yẹ fúnlùdù fi ìhí mùhánà wọ́n bẹ̀m̀bẹ̀ lọ gbére léyìn yẹyẹ nínú ìyà ọlọ́run ọba ọlọ́wọ́ ni ẹni tó ṣe yìí náà ẹni tó pààyàn náà ilẹ̀ mọ́ta ńlá máa ń ta àbẹ̀ tó bá túbá ní pé tí ẹ bá túbá níbi ẹbọ ọpa ẹ̀ ó túbá kó mẹ́ ó ṣẹbọ o túbá kó mẹ́ èyàn ṣe wá kúfù èyàn túbá kó mẹ́ èyàn zèzìnà èyàn túbá kó mẹ́ gbogbo àwọn kan wọ̀nyí èyàn ń jalè ó túbá kó mẹ́ èyàn lu jìbìtì ó túbá solúwa ní wà ámẹ́nà tó rẹ̀ lọ́wọ́ sí méjì so ìtumọ̀ musulmi gidi ní kí ó jẹ́ tí ń tẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam ó dúró súnà so wà áìlà amalan salihan ọkọ̀rà tó wá tó ń ṣiṣẹ́ rí tẹ̀lé yẹni pé tánàbí lakalẹ̀ ní ṣẹ́rí wọ́n tẹ̀lé olúwani fáwọlá ikọ̀ yubadilullahu sayyi'atihim hasanatan wa kana Allahu ghafuran ẹ̀sàn rẹ̀ lọ́rẹ̀ ní ọlọ́run tó lọ́nà jẹ́ ọba oníkẹ̀ ọba aláforíjì tó bá foríjì nà tó kẹ́yàn so níbi tí a ti lọ́bẹ̀ gẹ̀gẹ̀ ní pé tàbí lọ́bẹ̀ ọ̀rọ̀ gẹ̀gẹ̀ òun ni pé sífàtùn fàáhì ìròyìn káròyìn ọlọ́run pé ọlọ́run ọba máa dùnú síyàn ni à ń bábọ̀ wáyé tí wá máa ni kí ìdùnnú ọlọ́run ọba òun ni kéyìn òtúbá kí mùsùlùmí kó àbíẹn tó ń ṣe lọ́run kó túbá àbíẹn tó ṣe kó jẹ́ kèfèrí náà kó náà kó pé ní ṣe kèfèrí mọ́ ọwá túbá ẹni tó pé kiri ó ní ṣe tó ń ṣe kírísítẹ́nìtì kírísítẹ́nìtì ẹ̀sìn kírísítẹ́nì ń sìn ẹ̀sìn tí ó wá látọ̀dọ̀ ọlọ́run ọba tutu ipe si láti lójú padà láti pa lójú dá lẹ́yìn ìgbà tí ànẹ́bì tó gbé wá gbogbo ànẹ́bì tó lọ́wọ́ tí wọ́n ànẹ́bì rí ìsá tó ti yí padà náà ni wọ́n wá ń ṣe wọ́n wá rú so ẹ̀dá kò wọ́n challenge gbogbo àwọn tó bá ń jẹ́ àwọn christian yìí kí ní ń jẹ́ ẹ̀sìn lọ́lọ́pọ̀ ìgbẹ̀gà kí ní ń jẹ́ ẹ̀sìn òun ní ẹ̀sìn àdúrà ló kà máa ṣe bẹ́ẹ̀ sì nìyẹn máa ń lẹ́sìn so àmọ́ òun ní ẹ̀sìn so kò sí tí ń ni wọ́n fẹ́ yàtọ̀ sí àwọn so òun ni pé kí o ní ẹ̀sìn kí o tún ní àdúà tẹba ń gbọ́ ọ̀gbọ́ prayer service níkan ìkankan láàárọ̀ lọ́sàn lálẹ́ níkan ní ewu lẹ̀sìn gẹ́gẹ́ sẹ́ kúrò ìdí ń jẹ́ ẹ̀sìn nínú tẹ́ ń kí àwẹ̀ ó tún ní kìí sí conversion gbogbo àwọn so kí wá lẹ́sìn gẹ́gẹ́ so òun ni pé kí ló ẹni yẹn wá ronú padà pé ah ìhé sínú nǹkan báyìí ọlọ́run gbogbo kọ́rọ̀ náà wà yóò tó fi gbogbo tó ti ṣe láburú ọlọ́wọ́ sọ di dáadáa fún mùsùlùmí ayé rẹ̀ tó kọ́ra ẹni ọlọ́wọ́ bá yóò tó dùn sí ẹni yẹn náà ni alimam muslim wọn ni lallahu ashad farahan bi tawbati abdihi Ànábì wa máa kù jú ẹniyàn wá wọ́n lẹ́ni wọn káàna àlà ṣẹlẹ́tì ẹni wọ́n wà lórí nǹkan gún rẹ̀ fi arùbẹ̀ fẹ́lẹ́tì ó ti wá wà nínú desert inú agbéjù nínú ọ̀dàn ìyẹn ni pé tó kò kẹ́ ní fẹ́lẹ́tì ibi tí ò irú àwọn nǹkan yíyẹn tó bá travel lọ sí Sudan rí ìyọ́n mọ̀ tí ń jẹ́ falat tí ẹ bá lọ sí irú àbẹ́ tó bá lọ sọ́nà mọ́ọ̀tì náà yóò mọ̀ ní pè ní falat àbí sàárà tó ẹni ń travel ọkàn dáre rẹ̀ ló bá ní kó ń wà àlẹ́yà ta'amuhu wa sharabuhu bí klápẹ̀jú òkè ní pé èèyàn travel pẹ̀lú mọ́tò bí wọ́n bá sọ kalẹ̀ pé jẹ́ ń tọ̀ bí sí ń tọ́ báyìí ni ẹnìkọ́kọ̀dé ló bá gbé mọ́tò fáà lọ́wọ́ mọ́tò náà so ẹni wá ní gbogbo tí ó jẹ tí ó mu owó tí ó ná wà ń bẹ lórí rẹ̀ fàkọlẹ́bàá wà bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri ní ọwọ́ wá wá wá hẹ́tà ilẹ̀ ayé sẹ́mi nà ọwá di pípọ̀ ó pé òun ti jákọ̀ kúrò níbi nǹkan òun kó sọmọ ní pé mi lè rí máa náà mẹ́ta kàṣẹ́jà wọ́n ti ṣùgbà tí ń dàmú kí ọba sùn lábẹ́ igi kan falamma rafa ra'sa lọ́bá dẹ̀kan náà wátají bó ṣe gbóòrò sókè fa idha naqatu 'inda ra'sihi ló bá rí ràkúnmí pé ó bá wù ẹgbẹ́ ló bá rí ràkúnmí ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ padà ràkúnmí tó ti wá wá wá wá wá wá yẹn ni pé bóyá bó ṣe wá mọ́tò lọ báyìí wọ́n kàn wá dé padà ní lọ́dún kalẹ̀ gà ń bọ́ sí lẹ́nu sòfàkọ́ọ̀lá ni ṣídẹ̀tì fọ́rọ̀kì wọ́n ní ẹni yẹn bí ó ṣe padà rí ràkúnmí inú rẹ̀ wá dòdò di pé ọwá ń sọ pé Allahumma anta abudi wa anna rabbuk ẹnikẹ́ni rẹ̀ dùn dépò pé ọwà sọ̀tọ̀ ọlọ́run ìwọ ni ẹrú mi èmi lọ́lọ́run rẹ̀ after a min shiddati fa'ati ó sí ọ̀rọ̀ sọ látara pé inú rẹ̀ dùn ní àdùnjù ṣe àkébínú ẹnu ń ṣe ládùnjù ọlọ́wà ní èmi ọlọ́wọ́ bá ìmọ̀ tó já ó pè níbi iṣẹ́ àbí iṣẹ́ púpọ̀ tí ń ṣe dúró òṣè máa tó nínú ọlọ́ọ̀bá tó máa ń dojú bẹ́ẹ̀ lọ ṣe wá rí hadith mọ́ka yìí ọlọ́ọ̀bá kó sàánú fún yà àwọn onífúfí ẹni pé dábàá gbogbo ẹ̀yìn hadith wọn wọ́n ni wọ́n sọ pé allahumma anta abudi wa anna rabbuka so àwọn oṣù alẹ́gbẹ́ làwọn ti mú lọ́pẹ̀ ní shafahat ìṣọ́kúsọ ọ̀rọ̀ òyìn tí wọ́n jáde lọ àwọn oṣù sí òní tí ó ní bẹ́ẹ̀ làwọn ti mú so àwọn afọ́wá ṣàlàyé kò tóra wọn torí pé kí ni Ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé ọ̀rọ̀ yìí lẹ́yìn náà Ànábì sallallahu alaihi wasallam sọ pé nǹkan yìí nǹkan tó ṣẹlẹ̀ ni kí náà ń pè ní shafahat òun náà ni ká máa rí pẹ̀lú pé ẹnìkan sọ̀rọ̀ bí àwọn ọ̀rọ̀ ọlọ́pàá tí ó máa sọ tó ní Abdul Qadir Jailani ó ní èmi èyí fẹ́ níjọ́ tí wọ́n fẹ́ ju anábì Ibrahim sínú náà ó ní iná bí ò sí jó àṣẹ ìlú ìdíkójó bí náà ṣe ń tutù àṣẹ mi ni wọ́n máa bárẹ̀ ní ìrọ̀nù ìlà bí ìlà ìdá àwọ̀tì èmi ni mo sọ pé kó mọ̀ tutù ó ní lọ́dún wọ́n tún ju anábì sínú kànga èmi náà ní ìdíkò kalẹ̀ níbi kànga wọn kí oníjọ́ tí omi fẹ́ padé wọ́n fẹ́ra àwọn tí a náà mọ́sá fi ọ̀pá lú omi olóòrùn náà ni tí olóòrùn náà ni wọ́n lọ gẹ́gẹ́rẹ́ ni wọ́n kọ́ fi lù ní fi lù ṣùgbọ́n ká yìí tó so ẹlòmílẹ̀ àwọn ní pé

بنيات الطالب بنيات الطالب بطريق الحق sùtọ́mọ́rí méjèèjì náà ni ó kún nǹkan lọ kọ́ àmọ́lùkùnbà tí kò sẹ́lẹ̀ kán ní àbáṣúnà tí wọ́n ń dínà ìfún ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ sára ọ̀pọ̀lọpọ̀ gúnyà tó pálẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ní gbogbo tọ́lọ́sọ̀ torí pé tẹ́lá lè padà sínú tíra yìí mo burú àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ jáde jáde yìí lẹ́ẹ̀bà ń bẹ́ẹ̀ kò sùn bámú kọ́nà ọba dé ni pé ó pín ìrìn ìtàwọn èèyàn tó ń fọ́mọ ní pé tẹ́lọ bá òun tó tó ní àwọn ìrìn máa tó bá ní bóòlù sí ń kírun láwọn kẹ̀ ní kírun òun náà sọ bẹ́ẹ̀ ó ní ìrìn kan bẹ ìrìn àkókò ó ní ìrìn kan bẹ ìrìn ṣẹ̀ríà ẹ̀mí náà ló kí ṣùgbẹ́ náà ni ó tó kúrò tó ní àwẹ̀ náà ó ní àwẹ̀ àkíkọ̀ mẹ́ àwẹ̀ ṣẹ̀rí àmẹ́ bẹ́ẹ̀ náà ni ájì àkíkọ̀ mẹ́ ájì ṣẹ̀rí àmẹ́ ṣẹlápapọ̀ lẹ́ sí nípò kọ́ ló lúlú àwọn ara ọ̀rọ̀ kan lórí sínú bí ẹ̀kọ́ ní ìṣẹ̀ tó wọ́n sì burúkú ó ń dà èèyàn yóò jẹ́ tí yóò tọ́lẹ̀ alẹ́ asrar gbòòrò yóò mọ̀ rí gbogbo tó pamọ́ sòtá ní sì mọ̀ rí tó pamọ́ àlọ́ sòun náà ni kẹ́ni pé ń sọ bẹ́ẹ̀ pé àbí ẹni ẹgbẹ́ ọmọ ní aláàjì ni kí aláàjì ni wọ́n gbúra àwọn ọmọ àwọn ni wọ́n ní ṣàtàláàtì ní ǹkẹ́sì so ìlànà súnfì ni àìkà òfin ọlọ́run wa fún ìka alukur'an kí wọ́n ká fún bí ẹni pé pépà rẹ̀ lásán yóò bá pépà lásán lọ́nà yóò torí léyìí kìí sí làlùjá lọ sọ̀rọ̀ sọ́nà tó wá fún wa bí tí mo ti lọ ohun gẹ́gẹ́ ni pé àwọn èèyàn máa ń lo léyìí ife pé ẹni yìí Allahumma anta abudi wa ana rabbuka so léyìí níta ní sọ̀rọ̀ sọ́nà sọ́kúrà mẹ́yìn sọ pé àkàtọ́ à òun ṣe mistake ni tubẹ́sì ní tó jùmọ̀ pé èmi ń jẹ́ alágun lọ́dọ̀ ọmọ ọ̀wà òun náà lọ́gbà ilá tó wọ́n sí ìsìnlẹ̀ ilẹ̀ síra àwọn àkàkà ìgbàtà lẹ́bí ti ní kẹ́ ni ìyẹn ṣáàsì sọ tó ṣe mistake ọ̀rọ̀ wọn nípa wọn ọ̀rọ̀ burúkú ni sọ̀rọ̀ tó sọ pé ana rabbuk wa anta abdi ọ̀rọ̀ ọ̀rọ̀ tó inú rẹ̀ ti dọ̀tí ọwá ṣàtìsì mí pé a ṣe ọlọ́ọ̀bọ̀ nínú ẹ̀ lérí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìgbàgbé ọlọ́ọ̀bọ̀ nínú ẹ̀ lérí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àìmọ̀kan ọlọ́ọ̀bọ̀ nínú ẹ̀ lérí ẹ̀ tó bẹ́ẹ̀ náà sì ni kí ó jẹ́yàn nípa ọlọ́ọ̀bọ̀ nínú ẹ̀ lórí nǹkan tí ẹ bá ṣe tó jẹ́ nǹkan tọ́lọ́ọ̀bọ̀ ọ̀fẹ́ lórí ìjẹ nípa ìjẹ nípa iná wá ní pèsè gbogbo nǹkan ọ̀gbẹ́gbọ́n kàjọ́ ń bá gbé ọya gbogbo àdídásí ọmọ lọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ gbogbo àdúgbà sí ọmọ fásitì ah, gbogbo rẹ́kálẹ̀ àwọn ẹjẹ́ mú bá yìí ọ̀fọ́ sísẹ̀ ní pọ̀ ní ààrùn ìrìnkọ́ gbogbo àdúgbà sí ọmọ sí ìjábù rẹ sínú kọ́ bí gbogbo àdúgbà sí ọmọ ààrùn ìrìnkọ́ tó lẹ́yìn náà ìjẹ́ nípa àwọn kìí ṣe tí ọmọ lọ tí ọmọ lọ tí ọmọ kọ̀ntínlẹ̀ kọ̀ntínlẹ̀ tó ní ìsìn ẹnìkan jọ ń pálì sí ọ wọn ah, ni oúnjẹ ní bá ní ọkúnlẹ̀ ní à tí ó gbogbo àárọ̀ gbogbo ibó ṣe mọ́kún lọ́jọ́ ayé rẹ̀ náà nù ní ti jẹ́ ń pa ní pẹ́tọ̀ ìyẹ́ nìkan pa ní ìṣẹ́ wá ní yá bú ọlọ́run wọ́n wá ni so ó sì mọ́ra ó sì wá akúrà rẹ̀ lọ tọ̀ ẹni pé yíò ìṣe nǹkan tí ọmọ ẹnu bẹ̀rù náà lọ́ra lóṣù akúrà rẹ̀ kú mẹ́ so àmọ́ ẹ ọmọ ìṣẹ̀lẹ̀ ọlẹ́ náà ni ó gbogbo ìgbà ní wọ́n ṣe ìgbà ní òun pọ̀ pàtó láti kọ́ba wà ní so gbogbo yẹn náà ni nǹkan tí àwọn ọ̀rọ̀ kéèsì nípa ọ̀rọ̀ ẹ̀kọ́rọ̀ ti jẹ́ ìrọ̀pá tọ̀ ibi tí àwọn ọ̀rọ̀ nǹkan tó jẹ́ mọ̀ọ́dún gangan òun náà ni ìfúgbàtú sípọ̀tò fọ́ọ̀ṣì fífi nílẹ̀ ìkọlọ̀ ọba ọba tí wọ́n sòun náà ni pé nínú ìròyìn ọlọ́run tó ṣe pá gbọdọ̀ fi rẹlẹ̀ fún pépà gbọdọ̀ mà lámàdájú tó bá ní káwọn ìròyìn ọlọ́run bá ní àwọn ìròyìn rẹ̀ pé kí ni àwọn àwọn sífọ́tò rẹ̀ lé àwọn àwọn iṣẹ́ tó náà ń ṣe tó jẹ́ pé kí ni ìgbúrú tí àwọn kan fi di ọ̀rọ̀ òun náà ni pé àwọn Mu'tazila àti àwọn àwọn oníbídé àmìnà àwọn Jahmiya àwọn ní òsìn tí ń jẹ́ irú yìí nínú ròyìn ọlọ́run wa ipe alfara nínú àgbọ̀dọ̀ fún ròyìn torí ọ̀sán ẹ̀gbẹ́ náà kàn lálẹ́ ẹ̀hùn torí kí ní àwọn sàábà ń jọta lẹ́sọ̀ ọ̀sánlámù sọ̀rọ̀ yìí fún wọn ike lallahu ashaddu far'an bi tawbati 'abdihi min ahdikum ìjọ tó wọ́n kó hadisi rọ́dà lẹ́sọ̀ lọ́wọ́ àṣálàm fún ọmọ ọbì ànábì ike ha ah, inú ọlọ́wọ́ bá ń dòwó fún òbí tó bá tó ti kílẹ̀ sí wọn àwọn bàtà àwọn Mu'tazila dé táwọn Jahmiya dé àwọn ni ah, a àlèmọ̀ òròyìn ọlọ́run pẹ̀lú irú àwọn ìròyìn báyìí wọ́n ní kékeré ṣẹlẹ̀ wọ́n ní torí pé kí ni táwọn bá ń ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú nǹkan báyìí tẹ́dí àtàṣìbí ìhà yóò mọ túmọ̀ sí pé èèyàn ń fi ọlọ́wọ́ bá wé èèyàn pé à ọmọ ènìyàn náà ń dúnú síyàn látún ní ọmọ ènìyàn ń dúnú so àwọn afọ́n sọ fún wọn pé ah, kọ́lá àwọn tó tún jẹ́ àwọn àwárí jìnà ìbẹ̀ lára àwọn tẹ́tàwọn náà tapò àwọn àṣà ìrọ̀ àwọn náà ní hmm, àwọn ọ̀gbá wọlé so problem tàwọn àṣà ìrọ̀ ni pé àwọn àwọ́ ìtumọ̀ kan fún kí a ní sọ pé ike ike fara ká mọ̀ fún ìròyìn ọlọ́run ọlọ́run so a gba kẹ́lú ọ̀run àmọ́ ìtumọ̀ yẹn àmì gbà bẹ́ẹ̀ so a fún ní ìtumọ̀ míì sọ̀rọ̀ fásitì wọn bí wọ́n pé àkọ́ntún kọ́ asbẹ́tún báyìí sífẹ́t ti bá àwọn ìròyìn kan bẹ tí ó pẹ́yìn náà gbà wọlé ní ìròyìn ọlọ́wọ́ bá ibẹ̀ gba àwọn ìròyìn kan wọlé tó ṣe pé ẹ rí pé ó jọ pé tákàn pé ni pé ìrọ́dẹ̀tù ìfàyè ìrọ́dẹ̀tù àlẹ́fàyè kọ́lọ́wọ́ bá ń gbúrò dáadáa so àlẹ́rọ́dà làwọn ń pè ìrọ́dà ní àwọn afáàlẹ́ ah, tó bá rí báwọn ìrọ́dà tẹ wí náà tẹ́ ti yóò rinlẹ̀ ṣé òun náà kọjọ́ ti yàn ṣé yàn ní ìgbèrò so ó túmọ̀ sí pé kẹ́ ní pé nkẹ́kẹ́lẹ́ fẹ́ pè é ẹ̀tùn wọlé lórí sọ nǹkan náà ni so kí ló dé tó ṣe pé أتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض ẹ gba apá kan gbọ́ ẹ fi apá kan kalẹ̀ tó tẹ́ bá ń dúró báyìí wọ́n ní pé torí pé kí ni tá bá ní ìdẹ̀yẹ̀lẹ̀ ìrọ́dọ̀tò fẹ́ì wọ́n ní pé tó bá rí báyìí pé tá bá ní ká mọ̀ òrùn ọlọ́run wípé ọba tí ń dunnú ni àwọn ọmọ wọn pé tó ṣe pé tá ní pé alfara pípọ̀ ènìyàn dunnú yóò mọ̀ túmọ̀ sí pé èèyàn rí nǹkan kan tó ṣe pé bọ́yá ọ jẹ́ ṣe olùmọ̀bù àṣàrọ̀ orí nǹkan tó fẹ́ tó pé yóò bè hero afọrú òfin kan tó pé orí pàǹkan yẹn ní ọkàn ní máa ń wà tó tó pé nǹkan yẹn yóò ṣe dédé tí ọ tó bá ọmọ ẹ̀dá mọ ní àsìkò yìí kódà ń ní ọmọ ènìyàn lórí nǹkan tó jẹ́ ìdùnnú ní tó pé kò sì ní dùn ẹlùmí òbí mọ́ báyìí ìbànújẹ́ ló sì bá so náà ní tọ́bá ní kọ́lọ̀wọ̀ bá ń dùnú ká mọ́ ní àwọn tí ń wé ìdùnú èèyàn kò ṣe fún ra wọn torí pé tẹ́ẹ̀tẹ̀ ló dúró láàrin àwọn èèyàn gbà mí gan ní ṣe lè ara wọn tẹ́lùmí tó pé tẹ́ bá ní pé <laughs> ọlọ́kùnrin já sàmù fún yàn mo ní ọ̀rẹ́ kan gbà kan nature tọ́lọ́wọ́ bá dá ìyàwó rẹ̀ ní pé àbàṣìṣọ́ báyìí náà làfààní ní ọ̀rẹ́ mi wọ́n sọ fún mi lọ́nà pé toríṣẹ̀lẹ̀ ayé ni wọ́n dé lọ àwọn kò fún náà sì kí jíjẹ nínú ó ṣòro ṣùgbọ́n kí ni àti ni á ah! òun gbọ́ ọ̀rọ̀ tó bá wọn nínú jẹ́ ní àná pẹ̀lú òun bàjẹ́ gan lánàá mo tó ìyàwó wa lọ sí hospital ṣùgbọ́n olùkọ́ bóyá ìbà ní ṣe wà ní kankan ṣùgbọ́n ṣe dé hospital báyìí àwọn test àwọn sọ pé ó lóyún tó ọkọ̀ ara kú lọ́dọ̀ ọ̀rọ̀ jáde kú lọ sí ta wọ́n ṣẹ́wọ̀n ẹni tí ó lè kò lọ sọ̀rọ̀ ń ta ó ní bó ṣe wọ́n lé kọ̀ọ̀kan wà ní yàrá kan bó ṣe wọ́n lé báyìí

tẹ́wà ń fàwárìjì ní ti wọn ní táwọn fi tapò tẹ́bi tapò sífẹ́tọ̀ fara òun ni kí àwọn gbà pé ẹntí ti ń ṣe lọ́rùn kìfèrí ni ẹntí bá ń ṣe lọ́rùn kìfèrí ni so ipé àwọn òṣìṣẹ́ kẹm tí ń ṣe lọ́rùn kó ṣe kí ni kó túbá kó dídí ṣe lọ́rùn wọn fẹ́ ni ẹtùmọ́ nílé ọlọ́run ìfẹ́ràn rẹ̀ lẹ́tù ti túbá àwọn gbà kọ́lọ́run yìí ẹ̀sẹ̀ fún yà fún ikẹ́ kí ọgbọ́ inú ẹ̀ṣẹ̀ so ẹ́rì pé lórí iná ìlú tó tapọ̀ sí ní ọlọ́wọ́ sọ́nà àtàlà òun lóòrùn ṣe nǹkan òun ma ń so wọ́n tapọ̀ pé rùn fọ́tò fara pé ẹgbẹ́ ọlọ́wọ́ ìdúró sí ẹlẹ́ṣẹ̀ ọlọ́wọ́ onídúró sí ẹlẹ́ṣẹ̀ tó bá so ṣé kéfì sí mùsùlùmí tẹ́lẹ̀ so ibi táwọn sọ̀rọ̀ ní gbá

olùgbé ọpariwo yìí kan ní kí ló dé wọn nínú rẹ̀ ń dùn ní so irú léyìí kìí ṣe pé nùmínú bí ha wọ́n lọ́wọ́ ka yìí fún ha kọ́dà lórí tí wọ́n bá ń lò lódì máa yà lódì máa yà rẹ̀ tí tí ó tó láti fi fi ìdùnnú hàn inú nínú bí ha á ní gbàgbọ́ sí gẹ́gẹ́ bọ́n ọ̀rọ̀ àjò sọ wọ́n lọ́wọ́ ka yìí fún ha àmì wọn wá dìbò báwọn ṣe máa rí kódà ìdùnnú ọlọ́run ọba yẹn kò tó túmọ̀ sí pé bóyá ẹ ṣe àkótá bá ládùúgbò sí yàn àwọn tó lè káwà ní á tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń bínú sí ọ ìní fún ọmọ oúnjẹ tó rò ní bàbá rẹ̀ a ah, ń bínú sí ọ ìní fún ní ìní ló gbé pẹ̀lú mi àmọ́ ní sinmi tó wáyé sí ọ tọ̀ fún àwọn fún ní jíjẹ rọrùn báyìí nìkan tí jíjẹ mú bá ń ṣòro fún ẹniyẹn ẹni tọ́lọ̀ ọba fẹ́ràn rẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí ìmọ̀ ni ti wà lára rẹ̀ tó tó pé ọ̀nà jíjẹ mú wá ń ṣòro fún ṣùgbọ́n ni wọ́n rò pé ah, àbí àwọn ọba ìṣẹ̀kẹ́ tí ń wù mí so irú ẹni tọ́lọ̀ ọba fẹ́ràn nìyí ọ̀nà sàmì tó ṣe pé kò tí ó ti ẹ̀jẹ́ ọ̀kan náà páálí alìsì tó wá fún àgbọ̀dọ̀ rí pé ọlọ́run á ah, àbí gbogbo tó lọ́mọ ń ṣe fún yẹn nílé ayé lórí ìwọ̀n ọmọ ní sàbímọ ọ̀rọ̀ mi tó téèyàn sáré pé nǹkan ìdùnnú àbí nǹkan rere kò túmọ̀ sí lọ́dọ̀ ọlọ́run ọba sùlámù kẹyì fún ha agbọ̀rọ̀ wá pé báwo ní ṣe máa rí gan lọ́dọ̀ ọlọ́run tí bá ń yọnu gbọ́dọ̀ ọlọ́run sí máa rí gan tó òun ló mọ bó ṣe lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ ara rẹ̀ so léyìí sí ni kò takò kankan fún ẹni bá àti fún ẹni tí ọ̀rọ̀ àkídà islam bá yẹ tẹwò gbọ́nà ikú ní àwọn ìṣẹ́gun ìṣẹ́lẹ̀ pẹ̀lú àwọn ìlú kan bẹ̀ tí kó mọ́ ní ṣẹlẹ̀ sí àwọn èèyàn tó pé ẹ̀lẹ́ fi wí àwọn kẹ́mẹ́ nínú àwọn tó jẹ́ àwọn aláṣẹ gbogbo tó bá ń dùn wọn yóò kọ̀ sí ọmọ náà nì kò sí pé wọ́n rẹ̀ nì tó bá lè gbádùn ọ̀rọ̀ rẹ̀ láti kẹ́ni yìí sọ̀rọ̀ tó tọ̀ọ̀tì ẹ̀ ọkọ̀ lè sí dùn wáyé ó ti àwọn ọ̀gá àti màmá dìbò àwọn tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lọ́nà ọ̀gá àti màmá dìbò àríkọ́ra kọ́ra kọ́ra kọ́ra lẹ́yìn ìrúnṣẹ́ ọ̀gá èyí ti rẹ̀ bàbá ìyá pẹ̀lú ọ̀tọ̀ sọ yìí tó ẹwà wò bẹ́ẹ̀ sì lẹ́nu tó kó ní bá ti dùn láyé igbó ẹ̀rin burúkú lẹ́wọ̀n ẹ̀ẹ́ láyá mọ̀ ń rẹ̀ ìmọ̀ ìdùnnú so ó ní pé láàrin àwọn èèyàn gan ìdùnnú yẹn ààlè ti ríra wọn ààlè ní pé bá kan náà ṣe rí náà ní pé ti rí pé منهج اهل السنه الى ان في اثبات صفات الله سبحانه وتعالى akwam wà ẹni wà ẹni wà aswam orílẹ̀-èdè lánàá ló ti dájú ló ti straight so ó sì ṣe dédé lákàyọ̀ mẹ́dé ènìyàn àti tí wọ́n bá rẹ̀ tí ló ṣàlàyé rẹ̀ fún yàn pé ah, àwọn olókùn tó bẹ̀ kò rí báyìí so ìjọ tó bàbá ṣàánú yàn tó ẹni mú yàn pàdé ẹtí pé yóò ṣe àlàyé ọ̀rọ̀ yẹn fún yàn yékéyéké àwọn náà pé ìlànà yìí ìlànà tí ó lẹ́nu ju lẹ́nu sí وانا اهل السنه انا اعرف بالحق واعرف بالخلق او من هو الذي يقوم بستان كبار تمام ستان يجوز so bẹ́ẹ̀ sì ni tó bá tó bá mi yẹn ọ̀nà ọ̀nà tó rọrùn náà ni wọ́n fi ń bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn so ní ṣókí òun ni pé àbí ní kókó ọ̀rọ̀ kan sọ òun náà ni pé àwọn ọ̀rọ̀ ìyọ́n lọ́wọ́ bá tó ṣe pé ṣe kìí sẹ́rẹ̀ tó bí ọ̀rọ̀ tí wọ́n fi ìròyìn nínú àwọn ìròyìn ọlọ́run ọba òun náà ni pé kàkiri rẹ̀ fọlọ́run ọba pé ọba tí ọmọ yín sí ẹrú rẹ̀ ni kàmáyà lè kó ìjẹlẹ̀ ìlú wọlé ọgbọ́n ìlú wọlé ìlúmọ̀lẹ́nà lọ́yẹ̀ wọlé àtìlùmá wọlé ọgbọ́n ìlú ìròyìn yẹn àgbọ̀bọ̀ sọ pé á yí ní kí ìròyìn ọlọ́run ṣé kò wọ́n mú ẹ̀rí wá wọ́n mú ẹ̀rí wá láti inú hadith Ànábì sallallahu alaihi wasallam láti inú Bukhari àti Muslim wọ́n ní yadhaku Allahu ila rajulayni yaqtulu ahaduhuma al-akhara kilahuma yadkhulu al-jannata wọ́n ní nínú àwọn ìròyìn tí agbọ̀dọ̀ fi rẹ̀ fún òun náà ni ìròyìn àbúdọ́ ìpọlọ́wà ọmọ rẹ̀ rẹ̀ kí ọlọ́run ọba ní máa rẹ̀ rẹ̀ inú ìròyìn ọlọ́run ọba rẹ̀ tó ṣe pé mùsùlùmí gbọdọ̀ rẹ̀ tí mùsùlùmí sì gbọdọ̀ rẹ̀ rẹ̀ fún ọlọ́run ẹ̀rí tí ṣe kàn wá òun náà ni pé wọ́n ní yẹ́ ẹnìkan ló pa ẹnìkejì nígbà tó fi wà nílé ayé ẹnìkan pa ẹnìkan àmọ́ kìlá ọmọ yẹ́rìkọ́ ìjẹ́nàta gbà tó bá dídọ́ gbìnà kìyàmà àwọn méjèèjì wọ́n wà ìjẹ́nà ọlọ́run á ní ẹni yìí ọmọ pa ìwọ́n lọ pa ẹni yìí àwọn méjì sọ wà nínú àlìjẹ́nà ọlọ́run ọba so àdìsí yìí àdìsí tó jẹ́ àdìsí ìmọ̀ ni tó ṣe pé yóò mọ yàrá lẹ́nu tí bá ṣe pé èèyàn bá rí àdíṣe pé ó ṣe àlàyé rẹ̀ ní àṣeyé péépé ṣékù islam tó mú àdíṣe wá gẹ́gẹ́ bọ́ ti ṣe níbi tí sípàtò fà so láti kékeré láti láti ra mú wá ní ṣókí Abu Hurairah radiyallahu anhu òun náà ni ọgbà àdíṣe wá bákan náà wọ́n ní àwọn méjì ẹnìkan ló ẹnìkan torí pé kí ni àwọ̀lúgbùmá káàrà mùsùlùmí ẹnìkan òun jẹ́ mùsùlùmí nílé ayé wọ́n áfàr káàrà káàfàràn ẹnìkejì òun jẹ́ kèfèrí nílé ayé fàtàkọ́bẹ̀lẹ́ fil jihad àwọn méjì wá pàdé ara wọn ilé òun wá jagun fún kíkèfèrí balẹ̀ kíkúfúrú balẹ̀ wà lókè kíkúfúrú islam balẹ̀ yàtọ̀ méjì pàdé fàkọ́tẹ̀lẹ̀ káfíìrì mùsùlùmá kìfìrí òun lọ́wọ́ pa mùsùlùmí ṣẹ̀gbọ́ mùsùlùmí kúkú ṣẹ̀hìd ni àmọ́ kìfìrí òun ti pa mùsùlùmí kalẹ̀ so istashhada muslim fadakhala jannata ẹni ẹ̀hùn kúkú ṣẹ̀hìd ní mùsùlùmí tí wọ́n pa òun dọ̀mà àlìjẹ́nà torí pé kí lẹ́yìn ìgbà tó pẹ́ ẹni tó ń jẹ́ kéfèrí tó pa mùsùlùmí tààrà òun náà padà wá túbá ẹni pé òun náà islam falamma tábà Allahu alayhi ìgbà tó wájú pé ó túbá tán islam òun náà islam òun náà tó padà wá lọ sójú ogun ẹ̀sìn ẹni pé mo sọ lẹ́ẹ̀kan gbogbo jẹ́ àwọn kọ́tù ní tó ń pààyàn ní ọwá ronú pé à ìkòyàn gbọdọ̀ bá ló lé ikú tó ló bẹ́ẹ̀ tí bá ń ṣe kọ́tù tí ọgbọ̀ àwọn tó ń ṣe kọ́tù àwọn ọlọ́rin sí pọ́ńbẹ̀ nísìn wàláì ọmọ ọlọ́rin pọ́ńbẹ̀ ẹ̀rí kò sẹ́nì kan tí ó pariwo eléyìí nínú rédíò wàláì bí wọn náà bá gbogbo àwọn àfà yìí wọn ò ní pariwo eléyìí nínú rédíò kẹ pariwo pẹ̀lú ọmọ ọlọ́rin ẹ̀yọ́ ọmọ ọlọ́rin wàláì àzìn ó para síríkọ́sẹ̀ láìpẹ́ iná ní stadiumu ó búrú wípé àwọn ẹ̀sùn ń gbé sórí Facebook wọn lọ́nà èyí àwọn gbé sórí YouTube tí wọ́n mọ̀ lọ́nà ọmọ ẹ̀jẹ̀ lọ́nà ọmọ ìlú lọ́rin gẹ́gẹ́ ọmọjúlé lọ́rin náà ni wọ́n afáàkọ́ kò sì jẹ́ kó sí wà sí fún wọn kó sọnù rédíò kó

àmúgbà tó yá òun náà padà wá túbá gbà tó wá túbá òun túbá òun wá gbé túbá tó náà wá gbá òun kó ṣe islam ó ṣe súnà lẹ́sọ̀ lọ́rọ̀ sọ́nà òun náà padà tó wá lójú ogun hatta ìsúṣìdá òun náà padà wá pa òun náà fojú ogun ọwá kú nípò ẹ̀dùkù ṣẹ̀yí fàdá àkọlẹ̀ ìjẹ̀nẹ́ta òun náà padà wá wà ọlọ́wọ́ ààrẹ rẹ̀ sáà méjì ìpé ah, ẹ̀yìn méjì yìí so ẹnìkan lọ́pàá ẹnìkan ẹ̀yìn méjèèjì ọ̀rọ̀ ìṣòro kan bò sí aljanna so fàyẹ̀rẹ̀ sáàmà al'awwal alladhi qad qatalahu yuqafa qala anta ana alladhi so ẹni tó pàyẹ̀ wọ́n sọ pé yóò ṣe ni mọ̀ pọ́ lẹ́yìn ìgbà tí wọ́n á tán aslẹ́mù tù mo padà wá gba islam fakutìltù àwọn apá ìmì náà ìgbàkánpẹ̀ mìíràn sójú ogun fi sabilillah àkìlá ọ̀nà dakhala aljannata àmìjọwà aljanna tó lẹ́yìn náà ni alẹ́sọ̀ sọ́lá ní fífí rẹ̀lẹ̀ pé nínú ìròyìn ọlọ́run ọba tó jẹ́ àwọn sọ́fàtò ìfẹ́ẹ̀lẹ́yà àwọn ìròyìn iṣẹ́ tí kọ́lọ́run ọba máa ń ṣe tó pàṣẹ gbọdọ̀ so irú àwọn nǹkan yìí náà ni ọ̀yẹ̀ kí agbọ́yé sàǹfàní tí ń bẹ́m̀bẹ̀ fún wa òun náà ni pé gbogbo ẹni tí ó bá jẹ́ pé ń ṣe àìdá àǹfàní bẹ́ fún láti já oko mẹ́ so tábà ń sọ̀rọ̀ nípa gba ẹ̀rín yìí a lè fi wétàwé èèyàn torí pé kí ni tí àwọn mọ̀ ní ẹ̀rí rírí khilqatun fil insani nǹkan tó wù ọ́ tó dùn máyà kí ọ rẹ̀ rìn gbọ́rọ̀ kan tọ́rọ ń sáyọ lẹ́nu tó apá ẹ̀lẹ́rìn so ẹlòmí sì ní òun ti ẹ̀lẹ́mọ́ gbọ́n kan yẹ́gà hapubila sábàrí yọ́kànmọ́ rẹ̀ rìn àná ẹ̀sìn ní ma lọ́pàá so irú yìí ìyẹn ni pété pé yọ́ ma mọ̀ àmà yàtọ̀ àwọn abẹ́lómi ìgbẹ̀yà kẹkẹ́lá fún kùdọ̀ yọ́ ma nílẹ̀ láti ma rẹ̀ rìn ẹni ti pa ni tò ní ó fìmọ̀ páwọn oríṣiríṣi ẹ̀rin gan ní mẹ́ ní ọ̀dọ̀ tàwọn èèyàn gan pé ọ̀rẹ́ nígbè ìjọra lọ́dọ̀ àwọn èèyàn ẹlòmíì sí ọmọ rẹ̀ wọ́n abúlé ṣe tò ní sẹ́ẹ̀dì ó pọ́n dámi lójú ṣe kò sí tó burú kí abúlé sí ẹ̀fẹ́ wọn ṣokó pé àwọn ọmọ rẹ̀ ọ̀rẹ́ àwọn ah, aláìsẹ̀ sùúrù àwọn ṣe sùúrù àkíyèsí <laughs> ah, sùúrù ah, ẹ̀rí ẹ̀rọ pé rí ìyálájá àbànújẹ́ tó le náà ni kò rẹ́rìn tó ní pé ẹ̀rí ti wá òun kìí ṣe sábàbí tí wọ́n ń fa ẹ̀rí náà lọ́fà so àmẹ́rin nǹkan wa náà ni òfin lè táwọn apábá sọ pé àwọn tí wọ́n láwọn ọ̀gbà ẹ̀rí kọ́nà ọmọ rẹ̀rìn bí àgbá àwọn mọ̀tẹ́sílà àwọn àwárí kẹta àwọn kìnnìún náà àwọn ìjà ìjà níyà so irú rẹ̀ náà èyí ò lè fi wé títí ẹ̀dá ọ̀rẹ́ torí táwọn sọ ní pé yóò mọ̀ jọ yóò mọ̀ jọ tí èèyàn sọ èèyàn rẹ̀ rí atúnlọ́lọ́ ní ọ̀rẹ́ rẹ̀ à kírú èwo ni a ní torí náà àní sọpọ́lọ́ ọba àní so irú eléyìí àǹfààní kò sí nígbà tó pé àní sọ lọ́wọ́ sẹ́lẹ̀ ó fi rinlẹ̀ fún wa so àwọn ìgbọ̀dọ̀ wípé ká fi rinlẹ̀ fún ọlọ́run wa a yìí a gbọ́dọ̀ takò tí kò rí bẹ́ẹ̀ torí eléyìí iná ni ọgbọ̀dọ̀ rẹ̀ ní táǹkì ní عقيدة أهل السنة والجماعة أثر كما القطار نؤمن بها ولا نكيفها ولا نؤولها بل نلزمه كما يعني كما نسكه كما وصف الله سبحانه وتعالى به نفسه أفهم يا الله بعد الله بعد ó ṣe fi ìròyìn ara rẹ̀ sílẹ̀ yìí náà ni nǹkan tí ṣe islam tẹ̀lé ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ tí wọ́n ṣe ní àlàyé ṣùgbọ́n kan náà wọ́n ní wà lára àwọn ẹ̀rí tí wọ́n tún wá ipe nù láti mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀rí yìí ẹ̀lẹ̀ ohun ilẹ̀ nínú àwọn iṣẹ́ tó lọ́wọ́ máa ṣe wọ́n ní pé ẹ̀lẹ̀ àbúrò sí ó ní wà lára láàrín ọ̀rọ̀ bí yọ̀ọ̀ṣàkú khayra ẹni pé àwọn ọlọ́run bá àwọn òlé ìṣàkókò káníkọ́ náà bá ti wá táwọn mọ̀ o ọba ti bá wọn pé tó mọ rẹ́rìn gbàtẹ́ni ó sì sọ̀rọ̀ rẹ̀ tó wá sọ ojú àlẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́lá àlẹ́bí akọ́rọ̀ rẹ̀ àlẹ́bí sọ pé bó ṣe àlẹ́bí ọ̀ta kò tó rìn ìkẹ́ ọlọ́run bá kì lójú àlẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́lá sọ̀rọ̀ sí ó sì dákẹ́ ẹ̀rù ó túnmọ̀ sí pé ní ẹ̀rù tí ó lè nínú ìròyìn tí ẹ̀mà lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ فلما هذا رسول الله محمد وعلى آله وصحبه والتابعين والإسلام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نعم سلام عليكم السلام Thank you. 阿拉会把呢个所所发。